بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه نيوم تنسى أذكى دقون إنه أصلا شعبان أجرادو أتي أقوم من أدوم أتي أدوم أتدني آتتا هجرة السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله سبحانه في ọgbà ẹ̀rùn wa tí a tún yìí kó sì yọ ọ́nà sí fún wa ní ẹ̀sìn ìtọ́ rẹ̀ ọlọ́run jẹ́ kákin láyé kákin pẹ̀lú àlàáfíà. ní ìtẹ̀síwájú nínú ìbánisọ̀rọ̀ wa gbogbo òkùnkùn kẹ̀kẹ́ mú mi ní ibi tá a fẹ́ kọjá sí òun náà làlùjẹ́ náà tọ́ba já sálùjẹ́ náà yẹn ó ti já sọ́pẹ́ nìyẹn olùjáde táwọn ní alùjẹ́nà àwọn ọbẹ̀ lọ́wọ́n tó wí náà ni pé alhamdulillah pé ọ̀pẹ nìkan lọ́wọ́n eléyìí tí ó mú wa wọ àyè yìí àwọn èèyàn já pọ́pẹ́ nìyẹn kí ọlọ́run wá parí ti kalẹ̀ fáwọn ẹni tí ó wà lùjẹ́nà ká sọ díẹ̀ fún wa ń parí. وبعدنا سبحانه وتعالى يعني إن المتقين في جنات وعيون أو أن يتوضع قال الله تفكسير ونوان سلاي قاسير ونسيلة أغني والي سنة وعيون أسيع ويسلم ودور يواقع وانبسط wọ́n máa kọ̀ káwọn ènìyàn yìí pé ọlọ́run dákòóso ara rẹ̀ àgbẹ̀jẹ̀ náà wà ní ìkọlù àgbẹ̀sẹ̀lẹ̀ àmì ẹ máa wọnú àgbẹ̀jẹ̀ náà lọ ẹ máa wọnú ẹ̀ lọ ìlú àlàáfíà ètò ìgbọ́lọ́wọ́ máa ń fún wọn ní wọ́n á gbà tẹ̀lé tẹ̀lé.

wọ́n gbà wọn wà lọ́kẹ́lẹ̀ ló dáadáa kọ́nà ọ̀rọ̀ sùhánà àbúrò sàhálà máa ti ní pé gbogbo dúkùn tó wà lẹ́nu yìí ọlọ́run láàyò kò bẹ̀. ìhùwàdà nàlá sòròrí mùtàkọ́bìlì gbogbo ọ̀kẹ́dọ́mọ ya ni ẹ bá wà lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì wọn wá fún ọba dọ́dà ni láyọ̀ ọ̀sán òfin àwọn ọ̀sán wàhálà kankan òní ìṣẹ̀lẹ̀ táwọn kọlá wà ní sẹmọ torí gbogbo dààmú bẹ́ẹ̀ ká dààmú láti dààmú láyé ọmọ ọmọ mi ní àbíkọ kan ti yẹ téèyàn bá ti wà lùjẹ náà bá wọn lóun kẹyìn ọkọjá pé yóò ẹ báyà àwọn tó bá ló gba àwọn òtẹ́ẹ̀lì ló gbádùn ó ní táìmù tó wà lòdà ọba àgbà fọdún mẹ́rin lásìkò yẹn bá ti tó dandan ní kọ́ jáde àlùjẹ́ náà ti dẹ̀ jáde náà láwọn ọ̀dẹ̀ ọ̀làwọ̀ àyè. قال النبي صلى الله عليه وسلم فقيل يأكل أهل الجنة أهل الجنة ومع الجنة ويشربون وهم معمول gbogbo ẹni wọn bá ti fẹnu wọn wà lẹ gbogbo ẹni wọn bá ti fẹnu wọn wà wọn bá ti gbèrò lórí ìdílé wa lọ bàbá kan náà àwọn bàbá wa àgbàlagbà láti òjọ́lá wọ́n lè wá dùn dùn lọ sí ládọ̀gbà àbí wọ́n wá lọ pèsè.

tí yóò ní mọ́ ìyàtọ̀ tó tó máa fi parí. àwọn àmì sẹ́yìn ọmọ ọmọ bá ti ní ìdìbò ayé wọn máa jẹ wọn máa jẹ wọn máa mọ̀. ṣùgbọ́n nínú kẹfẹ́ ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ ní pé bí wọ́n ti ń jẹ kí wọ́n mọ̀ yà láàyè bàbá wọn tó òní yàgbẹ́ wọ́n láàyè bàbá pàtó wọn ti ní fúnkù wọ́n láàyè búlóòdì bákan náà wọn ní tọ́ ẹ̀rí pé dáadáa lélẹ́yìn náà òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́ sọ̀lá oníjìṣẹ́ ọ́n tí wọ́n bá jẹ ọba ìgbòfẹ́ tí wọ́n bá gbòfẹ́ láì kàrọ́ọ̀sì ẹ̀yìn yọ dàbí òórùn àlèmí sì ti jẹ́ ọmọ àrùn jáde àgbẹ̀dẹ́ ló ń bá gbòfẹ́ báyìí tọ́ bí gbọ́ ìfẹ́ rẹ̀ ọmọ àbí ẹlòmí ògbòfẹ́ gan òun ló kó rárá rẹ̀ bẹ́ẹ̀ni tó jẹ sùfínú rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìfẹ́ káwọn yẹn máa máa gùn ọmọ àdàbí ọlọ́sẹ̀ ẹ̀dínmẹ́sì òun àlùmísì tí bí ẹ tó fi làágùn sí tó ń yẹ wá tí wá ń sèǹtì bóde bí ó sì máa jáde níbi ara wọn ni yìí hàmúnà àtẹ̀síbí wọn tẹ̀síbí rẹ kàmọ yìí hàmúnà nẹ́fà ẹ̀rí mímí tá a máa mí lọ rẹ̀ nínú kìláyì subhanallah allah ẹ̀ka ọ̀gbọ́n máa jáde bẹ́ẹ̀ ah ọlọ́mọ àti wàá dẹ́nu àlejò náà. يسير رواية عبد يوكل كلام إلى الجنة يوكل الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك